You're listening to Independent TV 7. Kindly click on the like button and don't forget to subscribe to our YouTube channel at Independent TV 7. Also, don't forget to click the bell icon to get more notification. Thanks for watching. Yorùbá ni wọ́n ọkùnrin náà rẹ̀ sí mi gbogbo àti mo wà ní Ifẹ̀ kìí ṣe tó báyà yìí pé ọtọ ọpọlọsì àwọn yẹn ń pè mí fanigade ṣé mo mọ ọpọlọsì ìlú ni ẹgbẹ́ gíní kan kò nítumọ̀ náà because nǹkan tí mo gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá mo rí i pé ọ̀nkú yìí wọ́n sọ̀pọ̀tì mi gan lórí ẹ̀ so èmi dẹ̀ rí i pé nǹkan tó bá ti jẹ mọ́rọ̀ ọmọ Yorùbá ọmọ amúmọ́láyà wọn gan mo rí i pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn so inú inú àbẹ ìṣesí èèyàn lèyẹn fi mọ ìwà sí ẹ̀dá tí wọ́n fẹ́ ń ṣe sẹ́mi lórí ọ̀rọ̀ Yorùbá yìí pẹ̀lú nǹkan tí mò ń ṣe bọ́lẹ̀ fún mi support ló dé kéde yín mọ wà pẹ̀lú wọn tó bá pè mí pé kaba yìí so mo dẹ̀ wà fún wọn kò dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ pẹ̀lú wọn sẹ́mi náà ní dúró fún wọn torí ẹni tó bá ti dúró lórí pé kí àwọn jẹ Yorùbá mo dẹ̀ àti dúró sí so bí tèmi ṣe jẹ ní kèsì pé kankan àti kankan bẹ láàrin wájú wípé ẹni tó bá ti dúró pé kí àwọn jìtọ́ dẹ̀ dúró lórí ọ̀rọ̀ Yorùbá o lórí ọ̀rọ̀ agitation yìí o mo rí pé ọkùnrin support mi tán èmi gẹ́gẹ́ àti fún support in anything kò jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rẹ́ ìkẹrin àwọn ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run ló fẹ́ wọn ó lè ní oṣù àánú fún àwọn tó ní oṣù àánú àánú ni yorùbá rí gbà ọ tàbígbà tí bá ti wà yìí ara àánú gbà ni o àwọn pípù yìí wọ́n máa mú àwọn ọmọ tiwọn wọ́n máa kó ráǹkì sí wọn lápá wọn ò ní fún àwọn aráàlú àwọn ọmọ máa fi ẹ̀ka fún wọn wọ́n wá kó àwọn ọmọ wa lọ sílẹ̀ boko haram wọ́n á kó àwọn ọmọ tí wọ́n sọ́fíìsì ní èsì wọ́n mọ̀ fi àwọn bọ́ọ̀sì tí wọ́n mọ̀ fi sílẹ̀ bí gbígbà káàkiri. sọ̀rọ̀ gbé bàbá bàbá bèbè láti à lójú ẹ̀ wọ́n yọ bàbá ń tẹ̀ sí bàbá nílé ẹ̀jẹ̀ kó ìtayà. gbogbo àwọn ọmọ ọbẹ̀ ìwọ nira wọn ni for example ẹwọ mánu yìí mánu yìí brigadier general yìí àwọn kọ́sùlẹ̀ tí wọ́n ti di major general gbogbo ẹni wọ́n fi sọ fún yìí pẹ̀lú òun jẹ́ Yorùbá ògúnṣùgbà wọn gbogbo wọn fi wọn ògún kó lẹ́kọ̀ọ́ ẹ̀ torí pé wọn ò ní fẹ́ kó di wọn ò ní fẹ́ kó di general ẹ̀ wọn ò ní fẹ́ kó di head of eh, head of amisa àbẹ̀ amisa ẹ̀wọ̀n olùkẹ́ náà yẹn láwọn fún mi yẹn pẹ̀lú gẹ́mù burúkú ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú yẹn wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn yọ Sanusi Lamido mọ́sọ fẹ́ẹ́ nìkẹ́ pé géèmù náà gbá wọ́n ti mọ̀ fún amásí pàtì fún màá yẹn yá sọ̀rọ̀ anígbẹ́jà ìfọ̀ mọ̀ sí pẹ́sidẹ̀ntì èyí tí sọ̀tọ̀ lẹ́bàá lọ́wọ́ sí pẹ́sidẹ̀ntì. ìka we don't want these people we are not there we are not there we don't want them again we want our nation. pẹ̀lú wọn not going back mo fọlọ́n kura not going back pé àánú rẹ̀ nìkan ẹ̀ ẹ̀ táwọn nìkan bá ṣáájú mi lọ́mọ mi lọ́mọ gbogbo wa kọ́ ni ọlọ́run fi ó ní èèyàn púpọ̀ la ṣùgbọ́n díẹ̀ ni wọn láàbẹ̀ rán bíbélì rẹ̀ kò sọ tó ń bà mí lẹ́rú ó lè rò sínú ọkọ̀ tó pé jù wà ń bẹ láàyè ó ní gbogbo nǹkan pẹ̀lú ètò ọlọ́run ni àwọn ọmọ ọjọ́ ni mo ti sọ ti jẹ́ pé àwọn ọmọ arọ́ nìkan ni wọ́n ṣe gbogbo nǹkan nínú ìjọ ó ní àwọn ọlọ́run kù ó dàbí dàgbà fún wọn hmm. torí pé mọ́sẹ̀ nìkan lọ́lọ́run pè pé kọlọ̀ fún wọn jáde hmm. bàbá tí mọ́sẹ̀ bẹ̀rẹ̀ jáde ọlọ́run fi jáde dà hmm. ọlọ́run ló fúnra mọ́sẹ̀ ṣùgbọ́n ó lo mọ́sẹ̀ ni òun ló jáde fúnra yìí tálẹ́bí ọlọ́run ló ń ja ìjà fún yorùbá ọlọ́run ṣe tọ́tọ́ bẹ́ẹ̀ fún yorùbá ni ó wá ní kí sẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ̀ máa tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin púpù yìí ẹ̀yin fáráwò yìí ẹ̀ gbọ́dọ̀ mọ̀ fẹ́ràn gbogbo ẹ̀yin bàbá mi tẹ wá jẹ́ arọ́ ní àmọ́sọ fún ọ̀tọ́ fẹ́ẹ́ sí ní sọ̀rọ̀ àfikà mú mọ́lẹ̀ o àfikà sí ní Yorùbá fẹ́ o wà á bàbá kì ò fi yìí àwọn sì bìlí fún un pé káwọn ọmọ fi wá gba kọ́ńtà káwọn ọmọ fi wá gbowó káwọn fáwọn fẹ́ẹ́ sí pírẹ́sídẹ̀ǹt káwọn fi wá gbàgé. mo sọ fún gómìnà Èkìtì fẹ́ fọ́ọ̀mù kan wẹ́n sọ pé Fúlàní ní tó ń sọ lẹ́nu fẹ́ẹ́ fẹ́ẹ́ pé ọmọ nǹkan tí ó ń ṣe mọ́ pẹ́ẹ́sẹ̀ lẹ́nu ọpọlọ ẹ̀ yorùbá láìkí ẹ gan ọmọ yorùbá láìkí ẹ wọ́n ti jára ń kí ara ẹ ó bá ń fà yìí ọ̀sẹ̀ tẹ̀mí ní sọ̀rọ̀ sí ó tí ẹ gbẹ́ngbẹ́ mọ́sọ̀rọ̀ mọ́ dákẹ́ ọ̀sẹ̀ tẹ̀mí lè gbá lówó mọ́mọ́ fún kò sí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣe fún mi kò sí kẹ̀ ẹ pàrọ̀ ẹ dàkẹ́ ni lórí rẹ orí orí òdòdó òdòdó bẹ́ẹ̀ bá parí òdòdó sì máa lékè. you can kill the messenger or start the message. so kí ló wá kí ló wá bẹ̀rẹ̀ abúlé yẹn fún abúlé yẹn láti bẹ̀rù ẹni sìn fúlàní wọ́n ti wọ́n ti yẹn àwọn fúlàní gbogbo nàìjíríà táwa ìwọ̀n ju six million àwọn náà ń lù wá àwọn náà rúlu àwọn náà pàṣẹ fọwọ́ ẹ̀ẹ́dẹ̀ pàwá ok na wọn náà ọmọ bíi ti boko haram wa wọn dẹ̀ ní kí sẹ́wù kílẹ̀ pé yẹn gúnmi kọ́lọ́ bá wọn ṣe méjì wọ́n lè wọ́n ká mọ̀ kó ètè lọ́wọ́ ẹ̀dẹ̀ ní wọn ó lè fa wọn fọ́lì yẹn pé àwọn lè wá kó wọn bí kẹ́kọ̀ọ́ wa papọ̀ táwọn bá mú dọ́bù balẹ̀ lọ́wọ́ sí ẹ̀dẹ̀ kọ́lọ́kọ́lọ́ ààrẹ <laughs> Let me let me let me deliver the message yes, to everybody here.

ẹ̀yẹ́ ọ̀bẹ jẹ́ ẹ̀ ń with action mo dẹ̀ ń rí inú ọkàn mi pẹ̀lú ọlọ́run tó ní mi pé ẹ support mi ta ẹ bí anything tí bá ṣe mistake ẹ tún sọ pé mistake mo ṣe ẹ pé kò ní mọ̀ wáyé ẹ tún ẹ ní àtìkọ́ rẹ̀ tiẹ̀ mo wà surprise pé bàbá yóò mọ̀ méjì náà irú àwọn táwọn fẹ́ tán gbọ́dọ̀ jó lórí wa yẹn. bàbá bàbá bàbá Ayọ̀ Adébánjọ bàbá bá mi ṣe mí sìn bàbá yẹn ní mi nìkẹ́ òde ó ní lórí kọ́tà ṣe ó ní ọlọ́run bẹ gbogbo aládé wà lẹ́yìn rẹ̀ bàbá dada bàbá yẹ bàbá yẹ ni mi mi ò ní mi yẹ the same thing bàbá kẹ akitoye bàbá yẹ dẹ dúró gbogbo bàbá yẹ ẹ yẹ jẹ alápẹ̀rẹ̀ ẹ yẹ di ní sunday darúgbó ní kẹ́sì ti bá sọ̀rọ̀ pé mo wà pẹ̀lú ẹ àmì ẹ yẹ di tuji alápẹ̀rẹ̀ àmì tíù ó tún wá bí wáyé bàbá jókòó mi tajọ́ kéré bàbá ní ẹyẹ fọ́tò ẹsẹ̀ fídíò mi so agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ mọ̀ kẹta àti pẹ̀lú àwọn púpù yìí àwọn ní kí obìnrin tó parí sóòtù kẹta àwọn fún mi gbọ́dọ̀ mọ̀ pé yorùbá náà bu àìsàn náà rírọ̀ so ìgbókè tá a ti mọ bá ọsẹ fíìmù tìrìkì ni mo fẹ́ bẹ̀rẹ̀ fíìmù pẹ̀lú wọn báyìí mo fẹ́ káwọn fúlàní ẹ̀ mọ̀ pé àìsàn gbogbo ìtàn tó kiri tán tó fíìmù tán tó tán tó ẹ máa fi ń gbọ̀ fún ẹ àwọn ń sò ní àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ń sò ní àwọn òní máa fi ń gbọ̀ àdẹ̀ ní èké táwọn kọ́ lọ́wọ́ ẹ̀ àwa ní àtẹwọ́ àdẹ̀ ní mo tá a fi fún àwọn sọ̀rọ̀ á gba ìpín pẹ̀lú ń sílẹ̀ gbọ́ mo ní o tí máa sọ fún ọ pé gbé ìbọn yẹn fún mi ìbọn ọmọ tó ń gọmọ rẹ gbé wa máa fẹ́ fi bá ìjà ó máa gbé fún mi. ẹ wo ruwa kí nìyẹn sìn ọ yẹ kí n ti lọ lé kúrò mẹ bọ̀ mi tó fẹ́ ta sí gómìnà wa gómìnà bẹ̀ ni pé mo fẹ́ kí wọ́n sọ fúnra kó sú gómìnà fúnra ẹ̀ hmm. kó wọ́n sọ pé òkè Sunday Ọ̀yà bí o tiẹ̀ sọ nígbà tó bá sọ ní òdìmọ́ náà fẹ́rẹ̀ kó ti sùn wà kí ló lè lo kò lè lo èdè mẹ́ẹ̀ gbogbo náà ń kọ́ wọ́n kò ilé wọn kò ilé wọn wà mẹ́ẹ̀ o wọ́n wà mẹ́ẹ̀ kókó mẹ́ẹ̀ oyin sábà ò lè oyin wo ló lé ibà wákìlì bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ti pé ètò mi pàṣẹ báwọn tuntun pọ̀ pé ní jọ wákìlì tó ti àbáyọ ọdún kọ láàárọ̀ yìí ọ bẹ̀rẹ̀ ọ̀gbà mi ten minutes tó bá gbọ́dọ̀ mo gbéra báyìí mo kọ́rọ̀ múra kọ́kọ́ lọ́dún níbẹ̀ kì í ṣe tó mo fi lé. wọ́n ìta fún mi ọ̀sẹ̀ lọ́rẹ́ ìtura lónìí lẹ́wọ̀ àwọn òtún bẹ́ẹ̀ kàgbọ́ sílùú ọmọdé òun kàmáyé òun ọ̀ kí wá ẹgbẹ́ ìrèé kí lè ṣe fún ọbọ̀ tí ń pẹ́ yọ yín láti yóò ṣe ìbùdó àwọn mi ká fún mi ní confidence àwọn bàbá ọ̀jẹ̀ ìṣẹ̀kẹ́ lọ́dọ̀ yín ti sí yíyẹ tí wọ́n á ti ṣe àìjìká ìlélẹ́yìn sísí yìí ẹ̀ tàbí sí ẹ̀jẹ̀ ẹ̀gẹ́ ìlélẹ̀ ìgbà tí bàbá wa tó jọ sí mẹ́ ó ro ó ro bẹ́ẹ̀ tiẹ̀ nínà ó fa húsá ó fún yíbò ó fún gbogbo ó ń mọ́ra èyí ní bẹ̀rẹ̀ sí lọ rárá ariwo tá a pẹ́ díẹ̀ lẹ́bi lẹ́fún wa ní ẹ̀kọ́ tẹ́ fún wa yọkàn yìí tí ò bá òjò bí jẹ́nẹ́rà rí haúsá ní ṣe jẹ́nẹ́rà wa láti jọ kí ló ń dáhùn bàbá wa ẹ̀ tàbá fún àwọn òkú yẹn tó báyìí bàbá wọn lọ́wọ́ rẹ̀ sọ fún tó bá tó táì wọn làwọn ọmọ ọ̀dọ́ yẹn wọn kà máa dìde from nowhere àsìkò ti tó kò sí pásọ ìdílé àjọsí mọ́ torí pé àwọn gẹ́gẹ́ pé yóò bá ti já báyìí sí yóò bá ti já tán ọmọ àlẹ́ yóò bá ti kẹ́ ọ́ parẹ́ yóò tó mọ sọ̀rọ̀ pé nǹkan hmm. tá à ń ṣe ọ̀dà lásìkò tá a wà yìí kí ni jẹ́ bẹ́ẹ̀.